kango kango lòun agogo dúgbẹ́dúgbẹ́ lòun akègbè bí akègbè ṣe lòun tó kó lè lòun agogo lẹ́nu akéèyàn wa ẹ̀yin olùgbọ́ wa ẹ̀yin tẹ̀ ń wò wá gbogbo bíi tẹ̀ ti ń darapọ̀ mọ́ wa tẹ̀ ti ń tẹ̀ sójú ẹ̀ onif tv lẹ̀ ń wò yìí tẹ́ ń wò yìí lágbára ọlọ́ọ̀ẹ́ ní wòwòkuwò torí àwọn àgọ́ òní ṣe ìṣekúṣe fún yín àjọ máa kọ́gbọ́n máa kẹ́kọ̀ọ́ máa nímọ̀ náà ni ẹ wá nǹkan fìdílé o tàbí kẹ́ ẹ fìdílé nǹkan ẹ mọ́ fìdílé láǹtàn tàbí sítòfù tán ẹ̀ṣẹ̀ paná nù rẹ̀ <laughs> lágbára ọlọ́run àjọ kẹ́kọ̀ọ́ kọ́gbọ́n nímọ̀ sí lórí ètò Adeyemi ọ̀làbọ̀dé yẹmí dynamic àtúpọ̀ lọ́dún mario mr speaker ló ń kí yín pé ẹ kú dédé àsìkò yìí o ibi yòówù tẹ bá ti ń wò wá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ìlú yòówù tẹ bá wà agbègbè yòówù tẹ bá wà àsìkò yòówù tẹ bá wà àárọ̀ ni ọ̀sán ni alẹ́ ni akínyín ẹ ìfọmọnìyàn ṣe akínyín o lọ́kùnrin lóbìnrin akínyín lọ́mọdé àtàlàgbà akínyín ètò yín ètò miliki special náà ló ń dé sí ojú ìwòran yín lọ́wọ́ àsìkò tá a wà yìí lórí ètò yìí àwọn ìpele méjì gbàǹkangbè ní bẹ́ẹ̀nbẹ́ o ìpele àkọ́kọ́ òun náà ni ọ̀rọ̀ tó ń lọ ọ̀rọ̀ tó ń lọ láti máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kókó kòkó kókó tá a mọ̀ tú sí wẹ́wẹ́ tá a mọ̀ fọ́ sí wẹ́wẹ́ ìyẹn ní orílẹ̀-èdè nàìjíríà lẹ́ka ètò òṣèlú ní ẹ̀ka ọrọ̀ ajé ní ẹ̀ka iṣẹ́ ọ̀gbìn ní ẹ̀ka ètò ẹ̀kọ́ ní ẹ̀ka ètò ìlera ní ẹ̀ka àlùmọ́ọ́nì ní àti àwọn ẹ̀ka oríṣiríṣi bẹ́ẹ̀ ìpele kejì lórí ètò òun náà la pè ní tí wá làṣà tá a fi ń ṣe ìgbélárugẹ àṣà àti ìṣe ilẹ̀ yorùbá àṣà àti ìṣe ní ilẹ̀ kóòtù òjìbí gẹ́gẹ́ bá a ṣe ń gbé yẹ̀wò látìgbà dégbà ìpele àkọ́kọ́ lórí ètò yìí òun náà la wà yìí tá a pè ní ọ̀rọ̀ tó ń lọ láì káwó àkásẹ́yìn láì fi ọ̀pá pọ̀ lọ́pọ̀ lọ́pẹ́jù torí ibi tí ò bá ti sílẹ̀ ńlá ti ń jiyàn ìjà bíṣẹ́ bá ti yá ṣíṣe là á ṣe é adéde ẹ̀yìn má kọ agbọ́ lẹ́nì lórí ọ̀rọ̀ tó ń lọ lónìí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ pọ̀ nàìjíríà o ọ̀pọ̀ jaburata lóríṣiríṣi ṣùgbọ́n lè ta wò sùsù tá a fàyọ òun náà ní ọ̀rọ̀ tó jẹ bóde ní àná ọjọ́ ìṣẹ́gun eléyìí tó sọ wípé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ń gbà á lérò bó ṣe ń ṣe kí wọ́n fi òfin de jíjẹ pọ̀nmọ́ pọ̀nmọ́ téèyàn ó ti rẹ tí yóò yí láta tí ó fa tamọ́fẹ̀ tó jẹ́ pé tó bá gbẹ́yìn lẹ́bàá ìṣùn yóò tún nǹkan sí ọ lẹ́nu adùn <laughs> ìjọba àpapọ̀ ìròyìn sọ pé wọ́n ń gbà á lérò láti fi òfin de jíjẹ pọ̀nmọ́ látàrí kíni lójúnà àti lè dáàbò bo àwọn awọ lórílẹ̀‐èdè nàìjíríà tá a fi ń pèsè bàtà àti àwọn nǹkan míì tán fi awọ ṣe gẹ́gẹ́ bí ohun tí ó jẹyọ látọ̀dọ̀ ìjọba àpapọ̀ wọ́n ní ìgbésẹ̀ àti fòfin de pọ̀nmọ́ jíjẹ náà yóò túbọ̀ ran orílẹ̀-èdè lọ́wọ́ nípa ọrọ̀ ajé nípa bá a ṣe ń rí owó pa wọlé látara bàtà tá à ń pèsè látara báàgì tá à ń pèsè látara àwọn nǹkan èlò lóríṣiríṣi tá à ń fi awọ ṣe wọ́n pé púpọ̀ nú awọ tó yẹ ká fi mọ́ ṣe bàtà ṣe báàgì ṣe àwọn nǹkan oríṣiríṣi nǹkan mèremère láti fẹ́ jẹ síkùn tán láti fẹ́ fi yí láta ọbẹ̀ ata láti fẹ́ yí lẹ́fọ́ láti fẹ́ fi yọ́bẹ̀ ńlá. <laughs> Ah! gẹ́gẹ́ bí ohun tó jẹyọ látẹnu ẹni tó jẹ ọ̀gbẹ́ni mahmood yakubu tí í ṣe ọ̀gá àgbà yẹn yẹn fún àjọ tó ń rí sí ọ̀rọ̀ nípa awọ àti ìmọ̀ sáyẹ́ǹsì tó ní í ṣe pẹ̀lú rẹ̀ tí wọ́n pè ní nigeria institute of leather and science technology nilest ẹni tó jẹ́ ọ̀gá àgbà yanyan fún àjọ náà àjọ nilest ọ̀hún nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpéjọpọ̀ kan tó wáyé nílùú àbújá eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn nípa àwọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà níbẹ̀ ló ti wo iye ọ̀rọ̀ náà tó sì sọ pé ìjọba àpapọ̀ ló ṣeé ṣe kí wọ́n mọ gbà lérò pé láìpẹ́ láì jìnà kí wọ́n fi òfin de jíjẹ pọ̀mọ́ pẹ̀lú àlàyé wípé ńgbọ́ tí ẹ̀jẹ̀ pé jíjẹ tá à ń jẹ́ gan àwọn elétò ìlera sọ wípé kò sí àǹfààní kan sàn án tó ṣe fún àgọ́ ara ẹ mọ̀ àwọn nǹkan aṣaralóore ń bẹ àwọn protein oríṣiríṣi àwọn vitamin oríṣiríṣi àtàwọn nǹkan míì fata náà ilé nǹkan kan ni wọ́n ní kò tiẹ̀ sí nǹkan kan tí èèyàn lè jàǹfààní rẹ̀ lára pọ̀ mọ́ wọ́n ní ẹnu kó tọ oró sí alẹ́ ẹnu kó <laughs> kẹ́nu ó kún wọ̀mùwọ̀mù wọ́n lòún lọ́mọ ngbọ́n náà ti jẹ́ pé wọ́n ní nǹkan ò kò ṣàǹfààní fara kẹjẹ́ kúkú jẹ́ ká fi òfin de kó lè máa ṣe àǹfààní fún nǹkan lílò bíi bàtà bíi báàgì àtàwọn nǹkan míì tí wọ́n fi awọ́ pèsè tá a bá gbàgbé ibùdó tá à ń sọ yìí ìyẹn nigeria institute of leather and science technology nilet ó kalẹ̀ sí zaria nípínlẹ̀ kaduna zaria lọ́wà wọ́n ṣe ìdásílẹ̀ rẹ̀ ní ọdún 1975 gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó jẹ́ ti ìjọba tí yóò mọ̀ ṣe ìwádìí ìjìnlẹ̀ lórí awọ ohun tá a lè fa awọ pèsè báwo ni ìdàgbàsókè yóò ṣe máa dé bá ìpèsè awọ báwo ni ìdàgbàsókè yóò ṣe máa dé bá ìpèsè àwọn nǹkan tó ń jẹyọ látara awọ ní orílẹ̀-èdè nàìjíríà kówó lè mọ wọlé fún ẹ̀ kí tẹ̀síwájú lè mọ bá orílẹ̀-èdè nàìjíríà àmọ́ lójú tó mọ́ lónìí o <laughs> ọ̀pọ̀mọ́ yìí ẹlòmíì bàbá jí lójú oorun yóò jẹ pọ̀mọ́ ó ní ọtún ti yí lata tó kó ti ká róbóróbó <laughs> kọ́lọ̀ ń ṣàánú ẹlòmíì tí ẹ̀ tọ́pá àwọn ọmọ nàìjíríà wọ́n ti ń gba ọ̀rọ̀ náà bí ẹni gbàgbọ́ ọtí nígbà tí wọ́n sọ pé ẹnu it has no nutritional benefit àbí nutritional value ẹ wọ́n ní is it their nutrition is it their value <laughs> mo jẹ́ di nigerians àwọn ọmọ orílẹ̀-èdè yìí we no dey carry last àìgbépò ipò tó last ipò tó rù rárá àìrúpò àwà àwà ńlẹ̀ ni wọ́n ní is it their nutritional value is it their nutrition is it their value. <laughs> kò <laughs> sí wọ́n ní ká fi wọ́n lẹ̀ ah, wọ́n pe ìgbà tó wo owó owó àwọn gbogbo ọmọ èèyàn gbogbo èèyàn kọ́ ló lè ká ara ìjà ra chicken ra turkey pé ìwọ̀n bá pàmò tí wọ́n tún fowó ra ẹ̀dùn fi òfin dè é pé ká mọ̀ jẹ̀ mọ́ torí kí dàgbàsókè o lè mọ débá ìpèsè bàtà ìpèsè báàgì ìpèsè àwọn nǹkan mìíràn tí wọ́n fi awọ́ pèsè wọ́n ti ta ló rán wọn. <laughs> Ah, ohun tó kọ ojú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì ó fẹ́ jọ bí eré kì í ṣeré ó fẹ́ jọ bí àwàdà kì í ṣàwàdà ó fẹ́ jọ bí awẹ́wà kì í ṣàwẹ́wà àtìgbà tí ọ̀rọ̀ náà ti jáde làwọn ọmọ nàìjíríà ti ń gbà bí ẹni gbàgbọ́ ọtí bí àwọn kan ṣe ń sọ wípé ilé ń jó ọ̀nla gọ́tà ṣé nǹkan tó kàn nu aláìmọ nǹkan tó kàn ń fárí fọ́bọ tí ń lapá tí ń wọ́n ní nǹkan tí a lè fi wé ìjọba àpapọ̀ nu gẹ́gẹ́ bí ohun táwọn kan ń sọ. So wọ́n ní ewu lọ́la ń fi òfin de jíjẹ pọ̀ mọ́ wọ́n ní tí wọ́n bá mú míì sàlóògùn wọ́n ní bí wọ́n bá mú ìtẹ̀síwájú bá ìpèsè àwọ̀ wọ́n ní wọ́n mú ba yàtọ̀ fún fífi òfin de pọ̀ mọ́ wọ́n ní bí ìgbà tí ìjọba bá fẹ́ mú ìnira àti ìṣòro bá ọmọ nàìjíríà sí kó lè kún èyí tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ni tán bá sọ pé àwọn òfin òfin de jíjẹ pọ̀ mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ṣé yorùbá ló sì ní òṣàbò ò lè gbèmí ṣé mi bó o ṣe bá mi àti pé bá a bá lè já koríko bo ilé òrìṣà a kì í fa ti bẹ̀tẹ́lẹ̀ kúrò a kì í fa tù nǹkan tí àwọn kan sọ nù bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn kan sọ wípé ìka tó tọ́ sí mú tá a fi remú níjọba àpapọ̀ fẹ́ fi remú lórí èròǹgbà náà torí èròǹgbà ni wọ́n ti sọ di òfin wọ́n ti fi òfin gbé lẹ́sẹ̀ wọ́n ní ìka tó tọ́ sí mu ni aṣọ ìgbà tá a dá fúngbà ni wọ́n níta bá wo ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè yìí àti ọ̀rọ̀ ajé àgbáyé bá a bá wò ó bó ṣe jẹ́ pé epo rọ̀bì tí orílẹ̀-èdè nàìjíríà ń pèsè ti ṣe ń di àbòrún mú tí ọ̀gbá yìí tààrà mọ́ láwùjọ àgbáyé wọ́n pe ara bí tí orílẹ̀-èdè ti lè mọ rí owó pa wọlé mọ rí owó náà ni àwọn nǹkan tó ń pèsè bí awọ tá à ń pèsè lára màálù àtàwọn ẹranko míì láti fi mọ́ ṣe àwọn bíi bàtà àwọn bíi báàgì àwọn bíi àpò ìmúlọ́wọ́ àtàwọn nǹkan míì lóríṣiríṣi tó ń fa owó pèsè wọ́n ní bí ìjọba bá lè gbé ìgbésẹ̀ náà yóò lè jẹ́ kó o túbọ̀ mọ regún sáṣùwọ̀n ilẹ̀ yìí yóò jẹ́ kọ́rọ̀ ajé wo lè mọ gbèrègẹ̀ jígẹ̀ wọ́n ní yóò ṣe ìwúrí yóò ṣe ìgbélárugẹ fún àwọn olókoòwò kéékèèké tí wọ́n lè fẹ́ mọ pèsè awọ kì í ṣe fún pọ̀mọ́ jíjẹ o ṣùgbọ́n pèsè awọ fún bàtà pèsè awọ fún báàgì pèsè awọ fún fìlà àtàwọn nǹkan míì tí wọ́n ń fi awọ pèsè. ọ̀rọ̀ ti wá di nǹkan táwọn èèyàn ń gbà bí ẹni gba ìgbọ́ ọtí torí tá a bá wọnú ọ̀rọ̀ tí ọ̀gá àgbà fún ibùdó nílẹ̀ tí ò ń sọ ọ̀gbẹ́ni yakubu muhammad wọ́n sọ wípé ilé asòfin yóò gbé ìgbésẹ̀ ti ọ̀rọ̀ náà wọ́n ní àwọn òfin tó ní í ṣe pẹ̀lú àtijẹ́ kí dàgbàsókè ó mọ bá ìpèsè àwọn ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ níwájú ilé asòfin ó ní òun ò mọ ìdí tán fi fọwọ́ òsì dá dànù tán fi fipá tarí rẹ̀ dànù nígbà kan ó ní ṣùgbọ́n bí wọ́n bá ṣe àmúlò òfin mọ̀jẹ̀ pọ̀nmọ́mọ́ o ní nàìjíríà ó ní yóò nílò kílé asòfin ó gbé ìgbésẹ̀ nípa rẹ̀ kí wọ́n lè fi òfin gbé lẹ́sẹ̀ kó di èèwọ̀ fẹ́nikẹ́ni láti máa jẹ pọ̀nmọ́ lójú náà ti lè dáàbò bo ẹ̀ka ìpèsè awọ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti tọ́sí sọ pé pọ̀nmọ́ tà ń jẹ gan ọ̀sà àǹfààní kò ní àǹfààní aṣara lóore kan tó ń ṣe fún wa ọ̀dà ọ̀rọ̀ yìí làwọn èèyàn ń gbà bí ẹni gbàgbọ́ tí ò báwọn kan ṣe ń gbóṣùbà fúnjọba pé yóò ṣe àǹfààní fọ́rọ̀ ajé wa àti ìwúrí fáwọn olókoòwò àti ìpèsè nǹkan lábẹ́lé làwọn kan sọ wípé àáwù ìwọ̀nba owó tí tálákà fi ń yíra pọ̀ mọ́ gbogbo akọlówó lè ká tọ́kí tó lè ká chicken tó lè kẹjà àtàwọn nǹkan míì tá à ń ṣe sínú ọbẹ̀ wípé wọn bá pọ̀ mọ́ táwa tálákà tó ń rewó owó ara wípé tó fẹ́ fi òfin dè páwọ̀ fara mọ́ ọ̀dà yìí tẹ̀ ń wò wá lórí onif tv ló àsìkò yìí kílẹ̀ yín rí ń pa ọ̀rọ̀ yìí ojú wo lẹ fi wò ó ṣé ẹ̀yin náà faramọ́ kí ìjọba ó fi òfin de jíjẹ pọ̀ mọ́ fapọ̀ mọ́ rẹ́ fapọ̀ mọ́ ń hmm, t yóò fà á tìkà ọ̀gá ṣé ẹ̀yin náà faramọ́ kí ìjọba ó fi òfin dè é kó lè ṣe àǹfààní fáwọn olóko wa kó lè ṣe àǹfààní fún ọrọ̀ ajé àti orílẹ̀-èdè nàìjíríà ìbéèrè kejì ṣé fífi òfin dè òní nípa lórí àwọn ọmọ nàìjíríà tí wọn nífọn lè kán tààrà àwọn olówó gan jẹ pọ̀nmọ́ o àwọn tó kúndùn pọ̀nmọ́ ṣé kò ní nípa òdì lórí wọn ìbéèrè míì náà tún ni wípé ṣé àti ẹ̀lẹ́ àlẹ́ gbélé ayé àlẹ́ tẹ̀wájú pẹ̀lú ìgbéyé ayé wa lójoojúmọ́ láì jẹ́ pọ̀mọ́ ni nígbà tó ìkúkú ní nǹkan ti ń ṣe kí ló burú ń bẹ̀ nínú kan fi òfin dè é ṣé nǹkan burú ń bẹ̀ ni ìyà tó kọ sẹ́nìkan ọ̀tọ̀ ni ìyà tó kọ sẹ́lòmíì ohun tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gangan ó di ọ̀rọ̀ gbogbo wa báyìí gbogbo ẹni tẹ́ bá ń wò wá lórí onífù tv kí ni ìwòye yín kí ni ọ̀rọ̀ yín kí ni nǹkan tẹ́ rí sọ lórí èròǹgbà èròǹgbà ni wọ́n sọ pé ó ṣeé ṣe èròǹgbà ìjọba àpapọ̀ láti fi òfin de pọ̀nmọ́ jíjẹ láti lè dáàbò bo ẹ̀ka ìpèsè awọ́ ní orílẹ̀-èdè nàìjíríà ọ̀rọ̀ tá à ń gbéyàwó rẹ o lórí ọ̀rọ̀ tó ń lọ lónìí lórí ètò miliki special pẹ̀lú adéyẹmí ọlábọ̀dé yẹmí dynamic mr speaker àtúpọ̀ olódùmarè ẹ mọ ṣíẹ fídíò yẹn lórí facebook ẹ mọ pé lógúnlógún ẹ mọ pé lọ́gbọ̀nlọ́gbọ̀n bákan náà ẹ darapọ̀ mọ́ wa lórí youtube ẹ subscribe sórí youtube channel wa onif tv tẹ́tí ń wò wá yìí ojú yóò ní wo bí kò ní wò bànújẹ́ ẹ mọ̀ gbé kúrò nígbà tí mo bá dé a wà máa wọnú ìpele tọkàn ìpele tá a pè ní tiwa làṣà ẹ kú ìkàlẹ̀. a ní kí ló ń ṣẹlẹ̀ o. kí ló ń ṣẹlẹ̀. ẹ jẹ́ àjọ pàrònú tì kájọ máa gbádùn ara wa ire lójú owó rí ire ire làwa yóò máa rí. ẹ jẹ́ àjọ máa Miliki lórí Miliki special Adéyẹmí Ọlábọ̀dé Mr Speaker ló tún dé. ọ̀rọ̀ tó ń lọ. ọ̀rọ̀ tó ń lọ. ọ̀rọ̀ wo ló ń lọ. Eh? ọ̀rọ̀ tó ń lọ. Diamond ọ̀rọ̀ tó ń lọ láàgọ́ òṣèlú ètò ọrọ̀ ajé ètò ìlera tó fi dórí.